mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n tú síta láti wáyé ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ MC Adesi bí ó ti ṣe ayẹyẹ ọlọ́dọọdún rẹ̀ eléyìí tí ó fi máa ń yin olúwa tí ó sì máa fi ń dẹ̀rìn pa àwọn ènìyàn lẹ́ẹ̀kẹ́ tó ń tì ń pín fúnni fún àwọn opó lábẹ́ àjọ rẹ̀ tí kò rọ̀gbọ̀kú Foundation àwọn bíi atóríṣe Glorious Twins Shina Amoni Dùgbẹ̀ Bíọ́lá Dòsùnmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ láti wáyé ẹ̀ sí àwọn ènìyàn kò ṣàìsọ díẹ̀ nípa rẹ̀ ẹ gbọ́ bí wọ́n ti sọ. nínú gbogbo oríire téèyàn bá máa ṣe láyé ìlàkọjá máa dé ẹ̀yin ni ká ẹ ní sùúrù àkókò ìjìyẹn máa lọ ògo máa dé ẹ a ní ọlọ́run máa dé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí bùnmi akínlànú omijì ojú mi ló ti sọ wípé òun kì yóò káàárẹ̀ láti máa ṣe ìpínfúnni fún àwọn aláìní àti ríran àwọn ènìyàn lọ́wọ́ bí agbára òun bá ti mọ bùnmi ló sọ eléyìí di mímọ̀ bí ó ti fi fọ́nrán fídíò àti àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára nípa ètò ìyìn olúwa lójú pópó eléyìí tí ó ṣe ní agége nílọ́lọ́ yìí láti ṣe àmì throwback thursday tó sì ṣe ìpínfúnni oúnjẹ níbẹ̀ níbi tí àlejò pàtàkì ọj ọjọ́ ọ̀hún tí ó tún jẹ́ wòlíì sì jẹ́ Sam Ojo níbi tí bàbá ọ̀hún ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ládùúrà lákòótán omijì ojú mi sọ wípé ìyìn olúwa kò ní kúrò lẹ́nu òun láéláé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà Anita Joseph ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fi ọ̀rọ̀ ẹnu wọ́ lórí ìtàkùn ayélujára látàrí aṣọ eléyìí tó wọ̀ lọ́pàdé adíje ààrẹ Peter Obi ní àìpẹ́ yìí tí wọ́n ti sọ wípé aṣọ ọ̀hún ti kéré jù àti wípé Anita Joseph láàfù kó hùwà pẹ́rẹ́ rere pẹ̀lú irú ìwọ̀kuwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń pẹ̀lú ń dá àwọn ènìyàn lóhùn tó sì sọ wípé ìmúra ohun tí wọ́n rí yìí ó ju mílíọ̀nù náírà kan lọ nítorí wípé irun àdìmọ́rí tí wọ́n pè ní wíìgì tó ń bẹ lórí òun ó tó seven hundred and fifty thousand naira eléyìí tí òun rà á nítorí náà kí ẹnikẹ́ni má ṣe fi ẹnu àbùkù wọ́ òun lórí ìtàkùn ayélujára Anita Joseph ló fi fọ́nà fídíò ara rẹ̀ sórí ìtàkùn ayélujára níbi tí ó ti lọ pàdé adíjedupò fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣ òṣèlú labour party ìyẹn peter obi sórí ìtàkùn ayélujára ẹ wo díẹ̀ nínú ẹ̀. Oh, this year good news jayé plenty bọ́ọ̀lì kò dé follow follow follow follow follow follow follow follow follow ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù ayọ̀ mákùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí ay òun ni ó ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé níbo ni káàdì ìdìbò alálòpẹ́ yín yóò gbé yín lọ ọ̀rọ̀ yìí ló béèrè láti sọ bí ó ti ń ṣe ìṣirò iye àwọn ènìyàn tó ti gba káàdì ìdìbò wọn tó sì sọ wípé ìdá ọgọ́rin dín márùn-ún ìyẹn seventy five percent ó ní iye àwọn ènìyàn tí àkọsílẹ̀ ti wà wípé wọ́n ti gba káàdì ìdìbò wọn wípé kí olúkúlùkù kàn mọ ibi tí ó sì gbà wọ́n nímọ̀ràn láti dìbò náà bó ti tọ́ àti bó ti yẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Kẹ́mi Àfọlábí ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí ipò tí iléeṣẹ́ ìfìwéránṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ń bẹ ní ìlú Ìkòyí wà ó sọ wípé ó jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́ láti rí ilé náà ní ipò tí ó wà léyìí tó sì jẹ́ wípé àwọn máa ń káàkiri ní orílẹ̀-èdè sí orílẹ̀-èdè àwọn sì mọ bí àwọn ipò tí iléeṣẹ́ ìfìwéránṣẹ́ wọn wà àmọ́ eléyìí tí ó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà pàápàá èyí tó ń bẹ ní ìlú èkó ní ìkòyí jẹ́ eléyìí tí ó kọni lóminú púpọ̀ kẹ́mi ṣàlàyé wípé ìwé tí iléeṣẹ́ youtube fi ránṣẹ́ sí òun òun lòun wá gbà tí òun sì rí ipò eléyìí tí ó burú náà tí iléeṣẹ́ ìfìwéránṣẹ́ sì dàbí ibùjẹ ẹran ẹ wo nínú ẹ̀. ẹ wo post office ní ìkòyí bọ́dí náà ní ìkòyí eh this is Nigeria you plan to do something it's something else you are in for something else. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún adeniyi johnson eléyìí tí ó jẹ́ ọkọ ẹ̀dùn olúwaṣèyí ló ti ń sọ fún lórí ìtàkùn ayélujára wípé arábìnrin mi fi àkáǹtì nọ́mbà rẹ ránṣẹ́ sí mi ní ìsinsìnyí èyí jẹyọ bí aya rẹ̀ olúwaṣèyí ti fi ìfẹ́ hàn sí ọkọ rẹ̀ lórí ìtàkùn ayélujára tó fi àwòrán àwọn méjèèjì sórí ìtàkùn ayélujára tirẹ̀ tó sì kọ síbẹ̀ wípé kẹ́nikẹ́ni má ṣe sọ fún ọkùnrin yìí wípé mo nífẹ̀ẹ́ johnson pẹ̀lú wá sí abẹ́ rẹ̀ tó nítorí pé o ṣe èyí fún mi ní àsùnwọ̀n ilé ìfowópamọ́ rẹ jẹ́ kí n bẹ́ẹ̀ fowó sí i léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn lórí ìtàkùn ayélujára máa sọ wípé ọ̀hán èyí wù wá o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí gbajúgbajà Malik tí ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù àti ọlọ́gbọ́n àtinúdá Ìkòròdú Boys kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ Malik ló lo ìtàkùn ayélujára Ìkòròdú Boys láti fi àwòrán rẹ̀ eléyìí tí ó rẹwà lọ́lọ́kan só sórí ìtàkùn náà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé bí wọ́n bá ń tọrọ fún ọlọ́gbọ́n ọmọ irú Malik yìí gan ni tí wọ́n sì ń gbàdúrà fún wípé kí orí jẹ́ kó pẹ́ lókè èèpẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí Dùnsìn Oyèkàn òun ló ti fọ́gbà yángà nípa dídárúkọ ọ̀kan pàtàkì nínú àwọn olórin ẹ̀mí ìyẹn Nathaniel Bassey gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn olórin ẹ̀mí tí kò fi orin àṣàkẹ́ àti olórin ayé ṣeré rárá eléyìí ló sọ lásìkò tó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ wípé ọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí ni wọ́n ti jẹ́ kí gbígbọ́ orin eléyìí tí kìí ṣe orin ẹ̀mí jẹ wọ́n lógún púpọ̀ ó sọ eléyìí bí ó ti ń gba ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ àti ìfihàn àwọn áàpù oríṣiríṣi eléyìí tí àwọn olórin ọ̀hún gbọ́ nínú rẹ̀ ó sọ wípé ó jẹ́ ohun tó yà wọ́n lẹ́nu láti rí orúkọ Nathaniel Bassey gádàgbà gádàgbà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ràn orin Àṣàkẹ́ púpọ̀ ó wá sọ wípé eléyìí jẹ́ ohun tó ń kọni lóminú nítorí wípé bí yóò di ohun tó ṣòro púpọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúmọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil Pele òun ni ó ti fi ìpín ogún rẹ̀ fún ọmọbìnrin ìkọ̀kọ̀ ìyẹn Sandra Regina ẹni tí ó ti fi ìgbà kan kọ̀ tẹ́lẹ̀ rí wípé kì í ṣe ọmọ tòun Pele òun ni ó ti kọ̀ láti gba ọmọ òun gẹ́gẹ́ bíi tirẹ̀ láti bí ọdún mẹ́tàdínlógún sẹ́yìn ló sì ti fi orúkọ rẹ̀ sínú ogún rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́fà tó kù bàbá náà ẹni ọdún méjìléní ọgọ́rin tí ó jáde láyé láìpẹ́ yìí ni ó bá àwọn ọmọ Regina sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ ní oṣù kejìlá ọdún tó kọjá tí ó ku ọjọ́ kan tí òun pẹ̀lú yóò jáde láyé ní báyìí ìwé ogún rẹ̀ ti ṣe àlàyé bí ó ti fi ogún sílẹ̀ fún Regina ẹni tí òun pẹ̀lú ti jáde láyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìdùnnú gba orí ayélujára kan bí gbajúgbajà akọrin ni Wizkid ti dárúkọ wípé òun àti Davido yóò tọ ìlú lẹ́sẹẹsẹ láti lọ ṣiṣẹ́ ti oríran àwọn ọ̀rọ̀ òun ló gba orí ayélujára kan tí gbogbo àwọn ènìyàn ń fò fẹ̀rẹ̀ ṣùgbọ́n